وكل مبتدع بدعة وكل بدعة ضلالة أصبحت الله الله سبحانه إلي جنو في عالم يكتب بدعة فلا تجو هو إليه إلي تلك أجل في جنسين يوم كنسسو من وصل الحجة إبراج أتعقر من أجل أتعقر جنو الحجرة السلام عليكم ورحمة الله وبركاته ليس سواجون كتاب جامع بيان العلم kọ̀ǹpátì tíra tí ó kúrò tán àlàyé nípa mímọ̀ àtọ́lọ́tọ́ wà fún mímọ̀ tọ́jọ́ ti àbí ọmọ ibn abdulbab rahimahullah ta'ala ibi tí a ti gbé wálé òun náà lẹ́nu ọ̀nà àbáwọlé ti ń sọ nípa áfàtì láìl láì fi ìmọ̀ àléébù ti ń bẹ fún mímọ̀ wà ọ ilá ti píparẹ́ ìmọ̀. wà iná àti fífi ìmọ̀ra rẹ̀ wọ́n kára yíyá ti wá di àyìn àti bi a ti kórìíra ká lọ gbé mímọ̀ sí ẹ̀ńdàmọ́ ńláyé sábẹ́ àfẹ́ lọ́dọ̀ ẹni bí ọ̀lẹ́mọ̀ bímọ ká máa lọ kọ́ a kọjá gbígbẹ́ bí

wọ́n bọ̀ wá ìlì nínú nǹkan tó lè kó parun bá mímọ̀ àní yóò sọ̀rọ̀ kalẹ̀ áàlì mu òun ni ká pa olùmọ̀tì hàtà yóò tàbà ní àìlì ká má lọ kí ó lọ́dọ̀ rẹ̀ tóbi ni pé mọ̀ ní padà fífẹ́ nìyẹn mọ́ nígbà bí ọ̀bà rẹ̀ nìkan nínú nǹkan lè kó parun bá mímọ̀ òun ni àdìsíyà ìgbà àgbàgbé ohun tí èèyàn bá ti kọ́ wọ́n mi ń bọ̀ wá ìlì nínú nǹkan lè jẹ́ kí mọ̀ parẹ́ alikẹ́sì òfin kéèyàn máa parọ́ fara yé ẹ̀rí pé máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà ẹ wojọ́ tí mo múrò yìí àbí bá gègé wa ipe ẹni yẹn tó bá ti gbé àtúní ah, ti kéwu o ah, ẹni tí ì fi wú òpò sí lọ́pọ̀ wọn kéwu yìí ṣùgbọ́n gbà tó ti bẹ̀rẹ̀ fún àmà parọ́ ìwọ tọ́jà síbẹ̀ tọ́sẹ̀ wọlé kí ó ti ò sí lójooṣù kẹlọ tí ó lè fi mistake mẹ ó fi mistake mẹ àtẹnudẹ tí máa ń jẹ kí mọ̀ parẹ́ òun náà ní alikẹ́sìkò fi kéèyàn máa parọ́ ní mímọ́ wọ́n wọ́n ṣẹ́rù ọkọ̀ wa ilé òun ló burú jù tó tó lè pamọ́ rẹ̀ ẹ bá wọ́n gbọ́ àwọn ẹni tó ń kọ́mọ̀ tí wọ́n lò ní padà máa ń parẹ́ mọ́ wọn láti òun ní ní kéwú pé òun ní mọ̀ tó máa tú gbogbo òní rọrùn ìkọ́sì ìmọ̀ yẹn tí wọ́n kọ́ wọn fẹ́ fi ṣẹ́ lẹ́kẹ̀ẹ́ rẹ lómi lórí gbogbo ìfún òun fẹ́ lómi mọ̀ ní ilé òlọ́bẹ̀rẹ̀ kéwú náà aláìyá ọmọ yẹn ti ti gé láti ọdún mẹ́rin lógún lọ bákan náà látọ̀dọ̀ ìmáàmù zuhuri látọ̀dọ̀ alẹ́ ọ̀sáì látọ̀dọ̀ zuhuri ó tún sọ báyìí pé. ó ní sẹ́yìn ní tó lè jẹ́ kí mọ̀ lọ ànìbíà ìgbàgbé ni kéèyàn kọ́ mọ̀ kọ́ gbàgbé ẹ̀ bóò lè ó ṣe gbàgbé mọ̀ bẹ́ẹ̀ ọba ti fi kọ́ yẹn bákan náà kò ní mo ṣe àkàrà kéèyàn má máa yẹ̀ wò bóun ló ti fẹ́ kọ́ yẹn tó ní yẹn tó kọ́ yẹn wò kọ́ ọ bá sọ̀tọ̀ kù sọ. òun la bá kẹwọn ti sọ nínú ẹsẹ̀ orí pé ìlà alámi ò sá kí o. zọlẹ́ àwọn olómi mi ẹ̀lmì yẹn wàlámù yẹn sọ ẹ̀lmà wàlámù yẹn sàkàrù ẹ̀lmà ẹ̀sì mọ́tà àlànà ìdá alámi ò sá kí o. zọlẹ́ àwọn olómi mi ẹ̀lmì yẹn ẹni ó dìbò sí ọba máa gbọ́ ìmọ̀ rẹ̀ wò wọn lámú yẹn sàgá karùn wọn lámú yẹn sàgàrùn ìlmọ̀ nẹ́sì mọ́ tà á lẹ́mọ̀ kò tó wá rétí ìmọ̀ yẹn nẹ́sì mọ́ tà á yọ gbàgbé wọn kọ́ ẹ̀rí bákan náà Ibn Burayda. آه yẹdùrọ ó ní ẹ máa ṣe àtúnyẹ̀wò hadith tẹ ẹ bá ń ké ẹ máa ṣàtúnyẹ̀wò rẹ tẹ ẹ máa tọ ọ tẹ ẹ máa rí fáìsì fa ìdẹ́kùn ilẹ̀ tẹ pàlú tẹ ẹ bá pọ̀ jálẹ̀ tẹ ẹ bá fi ṣe bẹ́ẹ̀ báyìí yẹdùrọ yọ parẹ́ ìmọ̀ ni wọ́n padà kú náà látọ̀dọ̀ afáwà kọ̀tàdà látọ̀dọ̀ àtúnlẹ̀ ìbùdókòrè ìdá wọ́n ní dáàbò fàlà bùnà hànzọ́là ọ̀sán fún níbi hadithi kan tó sọjọ́ kan pé ó ní wo tó lè jẹ́ kí mọ̀ kọ́ parẹ́ ìgbàgbéni kéèyàn bá ti máa lọ yẹ̀ wò àdìsí àdẹ̀sí jí máa ń túbọ̀ kàtíkàrí kéèyàn bá ti pàǹtì báyìí ẹ̀bẹ̀ ní lágbájá kí ó ní bẹ́ẹ̀ ní gbọ́ pàǹtì wọ́n máa gbàgbé ẹ̀yẹ yẹn bákan náà alhassan òun náà sọ pé àdéhùn tó lè jẹ́ kí ìmọ̀parẹ́ ìgbàgbé pípa pọ̀tẹ́rì kòlùmọ̀dà kára kéèyàn má ṣàtúnyẹ̀wò rẹ̀ láwọn kẹ́mi máa ń sọ yí pé tọ́ba pàṣẹ ìbújọ́ kẹ ọ̀sẹ̀ kẹ onígbù rẹ̀ èmi mo lè tún kíní ìtẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì ọkùnrin mo lè dá túmọ̀ ní. lóbi jáde gbogbo àwọn atáǹkì agbọ́dọ̀ lẹ́bi wípé pẹ̀lú àánú ọlọ́wọ́n bá sùn hánà àfikọ́ yẹn. kódà bí òní yọ owó àti àgbàtẹ wa ni kí máa ká ọmọ kí ó báyìí ló lẹ́ẹ̀ máa sẹ lóṣù tẹ̀ ṣé wọ́n máa rówó òdùlé kí ó sẹ̀ pé sábà ní sẹ̀ bí ò ti yí owó ẹ̀mí tí wọ́n máa lọ fi kọ́ yẹn ní bẹ́ẹ̀ bí ilé mo ṣe wàhálà sí ibi nígbà díẹ̀ ẹ̀rí bákan náà nínú àwọn àtàrò mi kàtẹ́lẹ́ ní ilẹ̀ torí wọ́n sọ ní hadith wọ́n lọ fi jẹ́ àbẹ́bí sallallahu alaihi wasallam ọ̀lẹ́kọ̀ọ́ kàlùbá ti sọ pé hadith ìdánlẹ́ni. pẹ̀lú àwọn àtúnyẹ̀wò rẹ̀ ẹ̀rí wọ́n ní al-A'mash ó gbòòrò wá báyìí pé òjijì ọlọ́run sọlọ náà sọlá sọ pé ẹ ẹbí láì sí ìmọ̀ òun ní gbàgbé ìgbàgbé yẹn náà ní kéèyàn pàṣẹ ìwà fíìmọ̀ ráre òun ni àǹtò o gburo sàbí ìhí wọ́n so káàkiri kọ́ máa e lọ fi bẹ́ẹ̀ ni bí fimo rare oun ni anto haji sabi sí sọ̀rọ̀. ọ̀lẹ́ ẹbí ọ̀lẹ́kọ̀ọ́ sí bímọ ọ̀wá lọ bí bá sọ̀rọ̀ ẹ wọ́n fi ọ̀gá ẹ̀dá kí ni ẹ bá ní kí ló ń wí náà wọ́n láti tìlé kan sáárẹ̀ ẹ pé wàá wọ ẹni tí wàá kà sí ẹ rí wọn látọ̀dọ̀ alqasim kájà ní hadith táwí ìmúdọ́lẹ́ni wọn ni abdullahi sọ yìí pé àdínláì bímọ ìgbàgbé ni òfin yẹn pamọ́ sí wọn ni ali ibùdó sábì sọ ibi àlẹ́ẹ̀mẹ àfàtúwò ìjábọ̀ wàlúgàdọ̀bù wàlúmọ́lù àfàtúwò ntẹ́bùdì ìrùwọ́nẹ́hàbù ọlẹ́ rí mọ̀ láì fi rẹ ní kéèyàn jọra rẹ lójú wàlúgàdọ̀bù láì fi ìmọ̀ wọn ni kéèyàn jọra rẹ lójú pé ìtumọ̀ ti ní ìdí tó kí ni màá ti wàhálà sí wọn wàlúgàdọ̀bù àti bírú wàlúmọ́nù àfàtò ọ̀dàmọ́dé ìrọ̀wọ́n náà hàbù bó ṣe já gbé dúkìá ní láyé fi ìdí ẹ̀ òun ní ní àpà wọ́n náà hàbù àti kí yẹn máa lọ já ẹni ẹlẹ́ni gbà àwọn náà lọ́gbà lérò pẹ̀lú ẹ̀ ìwọ ọ̀fẹ́ sílẹ̀ ọdún lọ́gbà láyé fi dúkìá ní ẹ̀rí Abdullahi ibn al-Mukhtar wọ́n ní lókùrù hadith wọ́n ti sẹ́ni lókùrù hadith iwu tá a kórìíra níbi hadith tá a fẹ́ máa tàbára ayé wọ́n náà nàá lẹ́sẹ̀ tó yé ìmọ̀ àparọ́ bẹ́ẹ̀. wọ́n sọ pé ọ̀sán ní ọwọ́ àánú rẹ̀ ọ̀dẹ̀ máa kú bá mi mara ayé akọ nínú hadith wọ́n ti sẹ́wọ́n á rí láì fi rẹ̀ àti láì fi ìwọ̀ hadith òun ni bí ẹgbàá bí ẹ̀kọ́ pàdé wà ìdọ́ àtù ìwà fìlàlì olùkọ́ lọ sọ fẹ́ni ní ọ̀lẹ́sọ̀ ẹgbẹ́ òwì yẹn wọ́n náà wí òbí ẹ̀yẹ àgbẹ̀ ní wí yìí òyìnbí wàá wá yẹn sọ kẹrin afáwa ṣọ̀ra ó ní alẹ́ àmọ̀ sórí mi ìgbà tó wá rí mi mò ń sọ àdéhùn fáwọn èèyàn

sẹ́wọ̀n tó wá wí bẹ́ẹ̀ fún yẹn. ó ní afáwọn aṣọ́gbà rọ̀ṣùmọ̀ ọ̀gbọ̀n ó ti ẹ̀lẹ́ ẹ̀gbọ́n sórí mi mò ń wí hadithi báwọn yẹn kẹ́ ń bá wọn sọ̀rọ̀. ó wá ní wáyé hadithi yá aṣọ́gbà ó máa ṣe fún aṣọ́gbà. sọ̀hálìkùn lókùnlókà fi ànákìl khanazir ọlọ́ọ̀sọ àlùlù mọ́rùn ẹlẹ́dẹ̀ <laughs> ẹlẹ́dẹ̀ tí ọlọ́fẹ́ tó tú ẹrọ̀bọ̀ síbẹ̀ kọ̀tọ̀kọ̀tọ̀ bẹ́ẹ̀ tí wọ́n máa kí màmá yóò máa tó kókókókó yóò tó máa débẹ̀. ọwọ́ lọ́ọ̀sọ àlóòlù góòlù ọlọ́ọ̀sọ ẹlẹ́dẹ̀ lọ́rùn wọ́n ní kí ló dé oníwọ̀n fẹ́ẹ́ ti ẹ̀gbá ọrùn fún ni ẹlẹ́dẹ̀ fà bẹ́ẹ̀ náà ẹlẹ́dẹ̀ tó gbé kí ó lọ́ọ̀dọ̀ àwọn ọ̀daràn náà nídìí ẹ̀rí wọ́n ní amúrò kùtùbà ọ̀hún yọrọ yìí wọ́n muhammed wọ́n lórí ẹ̀ ti jẹ́ ti sọ́ọ́lì ibùdó abdulkudus wọ́n ti wá ẹ̀ńtà àná à á ń tún fa sí màjá àìdílá ọ̀yá sàbùjá lánà àmẹ́hó mi ń ta àmù màtá ayébúlógún ò lè bò níyàánu ìyàwó máa ń tà náà màbò ìdákùntà tẹ́bi nìyí wọ́n fẹ́ rúkà yà àdìmù màtá ayẹ́ntẹ́yé à ń ṣẹ́yìn. من أ... من أتى به إذا aláìní ń tànà dàbò ó ti wà iná àná àn dádájú wàhálà ìdààmú òní àtúntà sí ìmọ̀jà ìlà ọ̀sán aláìmọ̀kẹ́ ọ̀sán àfẹ́fọ́ lágbọ̀ọ́yé mi ọ̀yá sàbùjá hẹlẹ́ni anahu minka afhamu aláìmọ̀kẹ́mọ̀kẹ́ yóò máa wá lérò níta ìmọ̀kẹ́ ti ń bẹ́ lára fún òkú gbàgbọ́ yín jù lọ kí ló fà wọn ló wé sí mọ mọta ayábúlógún ò lè bòdì ya ìyá ọmọ ń tà máa mọ òun ilé tà ń kọ níjò la máa kọ lópin ìdáàkún tà fẹmi ni tọ́lá yìí pé wọ́n pọ́n lé yẹn wọ́n kẹ́rù kàyà àti mi ẹni yàtọ̀ kẹ́lẹ̀ wò ìwọ́n ń kọ́lé ẹlòmíì wò mọta ayẹsẹ yìí nígbò lọ máa parí à ń ṣẹ́yìn mọ́nà àtà bìbí àwọn oníyẹn ìkìtàrùn bẹ́nu wọn. nígbò yóò parí ẹni tí ń mú nǹkan wá nígbò lọ́dún fẹ́ parí nǹkan tí ń mú wáyà ìdá làmì ẹ̀kún mi ni o. alẹ́ yìí wọ̀ dáadáa yẹn bí ìdá làmì mi ni o alẹ́ yìí tọ́ba yá pé kò sí mbẹ́ yàtì ohun tó ní ìbí níbi nǹkan tí ń ṣe yẹn tàdé dàm padà sàbámọ̀ kẹ́yìn náà ni ìkìtàrùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n lè sọ ọdún orin rẹ̀ èyí tó ti máa sọ apákan rẹ̀ tó tẹ́ra yìí níbẹ̀ làtún ti yá nàlẹ́ ẹ̀dùnmọ̀ ẹ̀lá amúrọ̀ yòóyìnbó bi lóbi àlá dáró síbi látún ti yá nàlẹ́ ẹ̀dùnmọ̀ ẹ̀lá amúrọ̀ yòóyìnbó bi lóbi àlá dáró síbi òní látún ti yá nàlẹ́ ẹ̀dùnmọ̀ ẹ̀lá amúrọ̀ àná. bí èèmú bọ̀ wá pé wàá fọ́ fún yẹ̀kẹ́ nímọ̀ ilà mura àyàfọ́ mọ́ ni ẹ̀kan yọ̀ọ́yìnú mi ló ń gbé àlá dáàrí sí i pé pé nìyẹn yẹn á wá tìlẹ́yìn làákàyè àlá dáàrí sí i láti kẹ́kọ̀ọ́ mímọ́ yẹn irú ẹni tó lè fi mọ̀tá lọ́rẹ̀ nìyẹn bákan náà wọ́n ní wọ́n mú ọ̀rọ̀ yìí wọ́n lọ fi ti àyín sá ọmọ mọ́ríà àlẹ́ ìsọlá àtọ̀sọ̀lá àmọ̀ àlàyé mi yìí náà wọ́n ní wọ́n sọ báyìí pé. tọ̀ ó ní bẹ́ẹ̀ gbé mọ̀ kalẹ̀ sọ́dọ̀ ẹni tí ò ní ìdíyẹ ọba dẹlẹsẹ ìyẹn ni pé má kọ ìmọ̀ fún ẹni tó ní ìdíyẹ ọba dẹlẹsẹ ẹni tó bá ní ìdìmọ̀ kọ́ńkéwù ẹ má sọ pé wò lówó lọ ọlọ́wọ́ kí ọlọ́dẹ bí níṣà ọ torí sẹ́ka kọ́mọlẹ́kọ̀ọ́ àlùbáríkà àlùbáríkà máa ń wọ ọ̀jọ̀ fọlọ́ọ̀ni ṣé ìgbé yòó ra rẹ̀ jọ́ máa kéwọ́ ọ̀fẹ́ lọ ọlọ́run sì máa di fún yẹn lọ́lẹ́ ni. ìmọ̀ àwò tó bá ìgbé yẹn ṣe pẹ̀lú Islam àwọn kan máa kéwọ́ ọ̀fẹ́ lọ àwọn kan tó afá ẹsẹ̀ bá bọ̀ láàrin ṣe títẹ̀ pẹ́lú àwọn lè kó wà yẹn lọ. ṣé ìgbà wọn yẹn tó bá láwọn dáwọ́ kẹ wọlé kó ti kí ẹ máa wá áfúta lórí kúlóòsù kájẹ la nídìí owó ó sì yẹ káwọn akẹ́kọ̀ọ́ náà máa gbìyànjú bá gbára bá ti mọ ìgbà wa o kí ẹ lọ́gbà kẹ́dí ẹ̀ tí mo ní ni yóò kéré ni yóò pọ̀ ni o kí ẹ máa pẹ́ nìyẹn àpájù ló ń gbàdé ẹ mọ̀ mẹ́ni yóò kútu lágbèjà lọ́rùn ọ̀fẹ́ kò ní sẹ́ẹ̀mí mo lówó sí sẹ́ẹ̀mí kan ẹ̀mí bí ó ṣe kẹ́kọ̀ọ́ á ní jẹun ni àwọn Yorùbá náà sọ pé okun ló máa fi ṣe kí ni o lọ́ fi gbé síta bó lóko ẹ̀ ń pè pẹ́ sílé o. bó lo ya bọ́lá ọ̀yẹ́ ní ẹ̀sọ́ kẹ́ẹ́ fi dé o kí ni wàá jẹ ẹlòmíì tó lè níyàwó náà wà kó lọ ọgbọ́n ọ̀rọ̀ abẹ́ dá tó a máa ọ ní nǹkan ti fún wa nípa àwọn kọ́ kọ́ kọ́ bá ti bọ̀bọ̀ gbogbo àwọn kan yà á ṣe tó kọ́ bá rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó tààrẹ̀ tó tálákà náà tó sì ní ìdíkéwu wọ́n ní sátọ́ wípé àlè sọ́lá tó ọmọ Mariam ó ní má kọ mímọ̀ fáwọn tó bá ní ìdí àwọn tí wọ́n ti lẹ́yìn fáwọn fẹ́ kí ẹ̀kọ́ wọn kọjá àtàkọ́ máa padà dẹ́sẹ̀ bójú ẹgbẹ́ mi lọ gbé mímọ̀ sọ́dọ̀ ẹni tí ò ní ìdí ẹ̀ kọjá ìjìnlẹ̀ ọmọ àdàlá ìmọ̀ká wọ́n fẹ́ máa fi ọ̀pá ni wọ́n fún tó ìwọ jẹ́ dókítà rọ̀kì ìkọ́ni tó jẹ́ ní pẹ̀lẹ́ tí ó máa fi òògùn rẹ̀ síbi tí ọmọ òkúrù yẹn wúlò. wọ́n ní egbò kí ń yẹn ní orúkú àwa lọ gbógun ra ojú àbátẹ̀lẹ̀. dókítà tó yẹ kí wọ́n jẹ́ ó yẹ jẹ́ ọ̀fíì dókítà pẹ̀lẹ́ tí ó máa ti pẹ̀lẹ́ tí ó gbé ògùn sí ibi tọ́pọ̀ pé ibi tó kù yóò ṣiṣẹ́ lóde ẹ̀kọ́ jẹ́ ni. Ibn Shawzab ó ní alhassan tó sọ wípé. mo ní lọ́wọ́ lẹ́sìn sí i tí ì bá ti máa yẹn ti máa ń pamọ́. aláìmọ̀ bá ti pọ̀ lẹ́wọ̀ ẹ wọ́n rú hálíkọ̀ wáyé nínú láti jọ ọdún méjìlá sẹ́yìn síbà dáa ti parí ní ẹni òsì bẹ́ẹ̀ tó di mẹ́rin mọ́tà bá tó lọ fà kẹ́kẹ́ yọ́bẹ̀ lórí ìtura àdúgbò yìí kí lọ́ba nítorí wa pa tí ẹ bá ti fi ìgbàgbé pé ká pa nǹkan ìdí yẹn ní ìgbàgbé nǹkan ni á làkà nàlẹ́ ìlú kẹsì rọ ìmọ̀ bá ti pọ̀ lẹ̀ ẹ̀wọ̀n dẹ́rù sọ wa àti fásitì lè máa dé ìdí ti dáàbò náà fi àti àṣàmọ́ ìlú mùsùlùmí náà àti bí àlẹ́ adágún ló fà dé níbàyí àti bí sáré òsùn tẹ níbàyí síra karùn-ún àbí ìjẹun. ṣé ìbá ti gbàgbé gbàgbé náà gbàlérò náà ni pé kéèyàn pa kakọ́ mọ̀ kátó apàlà bá ti ká má yẹ wo làkà rẹ̀ lẹ́yìn mú tẹ̀sí yọ ìmọ̀ bá ti mú. ìwé táwọn sọ náà ni pé ká má ṣe bẹ́ẹ̀ ká má jẹ ní ọkọ̀ mọ̀ tí ó fà mọ̀. àfa Anas tọ wọn ní ẹni yóò tó bá jáde gbàgbọ́ yẹn rẹ rẹ wà ṣùgbọ́n kìí gbọ́ kéwù dáadáa làmúyẹ́kùn khayruhu ní sàmù rere rẹ ò lè dìde pẹ̀lú aburú ti bẹ̀ lára rẹ ẹ̀tọ́ bá jáde pé ọlágbọ̀ yẹn sọ̀tọ̀ ṣùgbọ́n rọ̀dí alẹ́ sinimá kí ni tùmọ̀ ń ta àgbàdo pẹ̀lú rọ̀dí alẹ́ sinimá rọ̀dí a òun ni wípé bọ́kọ̀ nǹkan kò ní yẹ̀ wò mọ́. ṣùgbọ́n ìyẹn kẹbi tó ṣe pé tọ́ba yẹ pé pọ̀ nǹkan yẹ̀ wò à àtàlẹ̀ nípa ààyè dúdúdúdú dáadáa. òun làbá àwọn agbọ́n bíbá yìí pé ẹni yóò tọ́ba jẹ́ hasan nípa àgbọ̀yé rẹ̀ rẹ̀ wà. ṣùgbọ́n rọ̀ ní alẹ́ sinimá kọ̀dá ní ìtẹ́sígbọ̀n ìtumọ̀ rẹ̀ ni pé kèé kọ́mọ̀ ní kíkọ́mọ̀ àní pàásì tọ́ba ti kọ́ yọ pàásì tẹ́ẹ̀tẹ̀ kàgbọ́yé rẹ̀ kà rírí ní bẹ́ lára rẹ̀ pẹ̀lú àgbọ́yé rẹ̀ tó da ayé o aburú ní bẹ́ lára rẹ̀ pẹ̀lú kákéwu ká pàásì rẹ̀ làmúyẹ́kùn kẹ́rù mórè rẹ̀ ò lè dìde bìṣàpèjì pẹ̀lú aburú náà wà lára rẹ̀. ni mo bá ti gbọ́ ní àbá ọdún dúró nìyẹn àgàgà bí má jẹ́ wò dáadáa kìíní yóò kílẹ̀ àti mi ọwọ́ apáàtì aburú nìyẹn àgbọ̀yẹ ẹ̀dẹ̀dà rírì làgbọ̀yẹ ti fi tó ti pé tó bá ti gbọ́ nǹkan máa ń yí dáadáa yẹn ṣùgbọ́n ìkọ́ ká pààtì ni aburú ni rírì ò lè rìn lára rúfẹ́ níbẹ̀ torí bẹ́ẹ̀ ká sàkíyèsí rẹ̀ pẹ̀lú bá ti sọ ìyàwó kẹ́kẹ́ bá rí bá ti kọ́rí lọ́nà ti ẹjẹ amadu lọ yí rẹ o afa wa ìkiri ma. afa wa ìkiri ma rahmatulah wọ́n ti tẹ̀lé ìmọ̀ ó ní owó olówó tó yẹ kéèyàn tẹ̀ lórí ẹ̀ wọ́n á di àfa pé wọ́n mọ́ sámọ́nù kí ni wọ́n á lówó mọ̀ ọ́ àǹtàdọ́ àwò àìdàmọ́ yà pàbùlù. òun ni kó gbímọ̀ sọ́dọ̀ ẹni tó máa máa sọ ọ wọ́n láàyè náà yẹ ọ́ tí ò ní jìlá rẹ̀. ìyẹn ti sanwó mọ̀ ní ẹ. ẹ ọ̀ báwọn kẹ́ ń sanwó èkó ìwọ sanwó mọ̀ sí ẹ. òun ni kó gbímọ̀ sọ́dọ̀ kí náà àìdàmọ́ yà pàbùlù. ẹni tí ó sọ dáadáa wọ́n láàyè náà yẹ ọ́ tí ò ní jìlá rẹ̀. wọ́n ní kọ́ alikọ́ọ̀hìn wọ́n máa ń lọ ọkùnrin yìí ní ìmọ̀mù ṣàfẹ́ wọ́n ní à ń tóró ojú rọ̀ ọ́ bẹ́ẹ̀ náà sá ìmọ̀ sí nà àmì yìí à ń fi mú náà fi mọ́ àmọ́ à ń fi mú ó dàbí mọ́ lèmọ́ mi láti lọ́kọ́ náà àlámùtárọ̀ ní lóye àyè tó fi sáré báyìí dàbí fọlá sọmọdé ya bàyìnà hóm dúró ra ìkẹlẹ àyíyẹ sùnì rọhmanu mi kúlì má àrà ọsọdà kutu àhlà lèlè olómi wà lèlè kíkà bàgìtù mùfídàn wà sàfàdé tó wì dáadáa wà ilà bàmà kùsùnù làdáyà wà mọ gíga kà àbá àbá àti kàdí jáde sí orin ọdún pẹ́ẹ́ wọ́n ní àgbọ̀rọ̀ lórúurán ṣé màá máa tẹ àlúùlù ká báyìí náà sá ìmọ̀ ní ẹ̀dùnà àmì láàrin àwọn ẹran tí wọ́n ń dàjẹ́ ẹran tí wọ́n máa fọ góòlù sáàrin wọn tẹ́wọ̀n kí màá lọ ọtẹ ẹ mọ́lẹ̀ àgùntàn ọtẹ ẹ mọ́lẹ̀ wọ́n ní àwọn ogun sáré bẹ́ẹ̀ ìwúrẹ́ ọtẹ ẹ mọ́lẹ̀ wọ́n máa gbé ìwọ tí wọn gbé góòlù falẹ̀ yìí máa ń tẹ̀ mọ́lẹ̀ yìí àwọn à ń fi mò ó dàgbà àbí máa tẹ̀ máa sún ìjọ lébó fúbélà àti lọ́dẹ̀m fẹ́ẹ́ni tọ́jà sí kù fúbélà ẹni tó fi àwọn ẹran lẹ̀ tí òde gíní ọ tí òbu wọn ṣiṣẹ́ àyẹ̀bẹ̀ kò sí màá máa wá sí ìjọ bí èèyàn ṣe máa ń sin orin ìjọ lápẹẹrẹ fẹ́ẹ́ni tí ọ̀mẹ́rẹ́ ṣiṣẹ́ táwọn gbẹ́dẹ́ yẹn bá ń kọrin fẹ́rẹ́ ara wọn dùn ayọ̀ lọ́sibọ́sibọ́ àwọn ọ̀rà kúmi àbáwọn kí wọ́n fẹ́ fi ṣiṣẹ́ àwọn tó máa ń kọrin ní tí wọ́n fi gbéra dáadáa tí wọ́n bá fi gbórí yẹn orin tí wọ́n bá fi pa wọ́n. wọ́n ní alámútárọ̀ ní ìwọ orí mi lóye ètò òfin sáárọ̀ ìbá lè dá sí. orí mi pé wọ́n bá lọ́ wá mi láre tí wọ́n sọ nínú sílò tó burú fọlá sọmọ ní àbá iná fún dúró ara nìkẹ́lẹ̀. èmi ò ní fi láre láàrin wọn dúró ara nìkẹ́lẹ̀. alúùlù ọ̀rọ̀ fàyè ṣe ní rọ̀ọ̀tàn tọ́lọ̀ wọn bá àjọkẹ́ ayé bá wò mí sẹ́ mí tún lè máa àárọ̀ níbi gbogbo nǹkan tó kù sí rí wọ́n sọ́ọ̀dà kùtù àìlà ah, ìlẹ̀ olómi wà nílẹ̀ kíkà mo wá gẹ̀ẹ́sì àwọn tó lẹ́tọ̀ọ́ sí mọ̀ àtọ́gbọ́n tí mo bá rí wọn gbàgede mo fi ìdá màá sẹ́kù tí mo bá láwọn tó ní ìdìmọ̀ tí wọ́n ní ìdí ọgbọ́n màá sẹ́kù kù mí dá lẹ́ni tí wọ́n máa sàǹfààní wọ́n ń tó wì dáadáa mọ́ èmi náà wá rí àǹfààní ìfẹ́ wọn táàlì yóò kọ́ kí ó dé òní nífẹ̀ẹ́ yà fọ́ máa lé ọmọ kí ó ọmọ kí ó dé bá sọ máa lè à yóò fẹ́ náà fà rẹ ni ìdá wọn fi ní kí ẹ fà bá yẹ ẹni tó bá já fà rẹ tí ó jẹ tí ó gbé yọ kọ́ máa jà sí wọn fẹ́ máa pàfẹ́ mọ́ ẹ̀hẹ́ kò sí gbogbo ẹni tí bá ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ yóò ti fẹ́ rẹ̀ kódà ibi náà fọ̀ rẹ̀ fẹ́ dé yọ jẹ délẹ̀ o àbá rẹ̀ ní ìjẹ̀bi báyìí sẹ́ni kẹ́ bá ta sí báyìí yóò ti fojú fẹsẹ̀ tó lè ayé ti wá wò àwọn èèyàn tó bá ń padà fún àwọn dábì tí wọ́n jẹ́ ẹni lọ́gba ẹ̀ máa ṣe sùúrù o sí àbá yìí ṣe láàrin yìí dìbò jẹ́ nǹkan tó owó onígbà. àbá ni máa sẹ́kùn lẹ́ni tí wọ́n sáǹfà sí ọba láwọn tó ń bí ìdìmọ̀ àtọ́gbọ́n wọ́n á sì sàǹfààní tó rìn dáadáa wọn èmi náà wọ́n á sàǹfààní ìfẹ́ wọn. tọ́ba tẹ̀ kí yẹn kẹ́ lásán ó tó lówó ba aláyẹ lòdì òní ló báyìí tó bá rí àwọn ọmọ tí wọn kẹrẹ ọwọ́ kan balẹ̀ bí àwọn ọlọ́wọ́ ọmọ àti ìwé ìbílẹ̀ wọn la dúró àwọn èèyàn yìí agbọ́ pé kìíní ìṣẹ̀lẹ̀ láti dé àá ẹ ó máa dààmú yìí ẹni olówó kan lè má rí fẹ́ gbà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ńlá ládùúgbò wa níjọ ni lókè ọ̀la yìí mi líle dákọ ẹnìyẹn torí yẹn pàtàkì ládùúgbò gbogbo àwọn ọ̀rẹ́ tó nígbò lówó báyìí ọba àwọn ọ̀rẹ́ mọ́ àwọn àwòkẹ́ ìbówó ń bẹ bàbá rẹ̀ bá kú ọwọ́ àlọ́ pa màálù nílá báyà lọ́jọ́ yẹn ọ̀fẹ́ yóò ju ẹ̀bùn fún àpá àwọn tó ṣe máa ń ṣe nípa àwọn tó tó gbàdá sí òye wọn ẹ̀fọ́ wa tún ṣe fẹ́ sì ṣe ìwúlẹ̀ tẹ̀ ní fowó sòkò tẹ́lẹ̀ òṣè tí ó wo dè rẹ̀ àbá látàárọ̀ tóbi ìbílẹ̀ ń kọ̀ rẹ́ nìkan wá jẹ ọsọ kalẹ̀ sáwà lébi ìfúnpá ti sáwà ni wọn lọ bu ẹrẹ wọlé ẹrẹ tí wọn ti dùn kì í ṣe máa rí mi òun lówó pọ̀ dẹ onímọ̀ onímọ̀ ọdẹ mọ̀ a fún àtúntà fàdé sówè dáadáa o máa sáfàdé ìfẹ́ wọn gẹ bí ọ̀yọ́ owó àtúntà nípa ìlà síbẹ̀ kọ́ bàbá tó lò lálẹ́ yẹ ọmọ ìṣẹ́ta. kí n fi òye pamọ́ sí mákìrẹ́dì oníbi rẹ̀ kí n fi sínú khazana sínú stock gbọ̀ngbọ̀n kìtàtà ó sì wà lápamọ́ lọ́dọ̀ ẹ̀rí látọ̀dọ̀ ọ̀rọ̀ ọ̀dà ìdílé àjáj wọ́n ní àhà. Thank you. طلب العلم قال فهل أن يكون أنا بين عن كل إذا فكت لم الإسلام وإن تكلمت لم لم يعقل عني قلت أرجو ألا أكون منهم قال أتدري ما آفة المروءة قلت لا فأخبرني قال إيراد السوء يضرع حسنا يفهمون فإن رأوا شيئا أدعوه ثم قال يا رؤيا يا رقبة يا رقبة يا رقبة إن حافظ حافظا وهدنة ونكدا فآفة الرجال وهدنته أن تضعه أن تضعه ẹ̀rí lè dẹ̀ àtúmú àǹfààní bẹ̀ dáadáa. ẹ̀rí rúkúbá bọ̀dọ̀ là ń jẹ́ àyè. ó ní wọn lọ bá tẹ̀ sáàbà àlùbàkìrì. ẹni tó mọ̀ nípa àtàn ni wọ́n máa ń pè tẹ̀ sáàbà. ọwọ́ ni mo bá a làdà. síra mo bá a làdà. ọlọ́wọ́ sọ fún pé ta ni ẹ mọ̀lẹ́bí ni rúkúbá bọ̀dọ̀ là ń jẹ́ àyè. ọwọ́ àtọ́ pàṣẹ ètò aláṣẹ ètò ni ẹ wà àrọ́fta wà àrọ́fta bí wà àrọ́fta ìyẹn ni pé ó sì ṣe kí ni ojúwe ọmọdé àbí ọdọ kí ni wàá ní ọdọ kí ni wàá fi fún bẹ́ẹ̀ ni mo wá kọ́ mọ̀ ní ọlọ́wọ́ adá nǹkan lọ alẹ́ kẹ́mi nǹkan omi kọ́mọ́ fi pé wọn náà wà ní àwọn ọjọ́ kan tó ṣe yí pé mo wà láàrin wọn tẹ́lẹ̀. bóòlù àwọn ọ yẹn ṣe rí nsàkàtù tí mo bá dákẹ́ lábẹ́ ẹsẹ̀ àdóní mo ò ní bí wípé àpá ẹ̀kọ́ alẹ́ kọ́ ẹ̀sìn. wàyí nsàkà lámúdù tí mo bá tún sọ̀rọ̀ lámúyẹ̀ ọ̀hún ání látara wá àyè ẹ̀yìn nígbà tí kò yẹ ọ̀hún wáyú ẹ̀rẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ sọ̀tà lè wáyú lè ìsìlámì nǹkan sì wá bí apamọ́ ọmọ wọn ò ní sọ nǹkan tí mo sọ yìí kóòtù ó lè ní wá dáhùn pé arúgbó ńlá àfúnà mi ni hó èmi rẹ kan kí n má wà nù àwọn èèyàn bẹ́ẹ̀ wọn là fáwọn adé ọjà tó bá rí bẹ́ẹ̀ atẹ́dìrì mọ àfàtúnìmọ̀rọ̀ a ìjẹ́ wọn ọmọ tó lè jẹ́ láì fi ọmọlúwàbí tábà lọ́mọlúwàbí léyẹ̀ kí ni wọn tó lè kábùkù bá àbá ló wọn mọ̀ fún mi nírò rẹ̀ wọn ní bẹ́ẹ̀ ni ìrọ́tù sùn tọ́ ọ bá dáa bí ọjọ́ mọ́lúwàbí àbá tó o bá gbé pẹ̀lẹ́ ní ibi wọ́n ní àjẹ ní ibi àyàfi tá a máa dẹ́nà máa fẹ́ lóko nítorí pé àlè ìsánú ibùdó di àlè ọmọ nìyẹn kọ́ ọmọ ẹ̀fárómẹ́ǹtì rẹ̀ ni afẹ́ lakpa lárin yẹn ilà ẹ̀ṣá arọ́bù àfi tí adẹ́dà rẹ̀ máa fẹ́ kọ́ máa lóko òun ló ń fa aládébi sọlọ akálàgbé sírò rẹ nínú sàádà tìlmọ́rù sàádà tìlmùsùlùmí sàádà tìlmùsùlùmí nínú oríire mùsùlùmí ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ ẹ àlìjáàrú sọ̀ọ̀lì aládùúgbò ìkọjá wàlẹ̀ àkùsù sọ̀hìn nínú orí burúkú ọmọ nìyẹn lọ́jọ́ mùsùlùmí jáàrú aládùúgbò tọ̀ onílẹ̀ aládùúgbò òkúta wí ń rọ̀ hasan náà dáfà lóhùn tó bá rí rere wọn á bò mọ́lẹ̀ ní kéèyàn sí wàá yọrọ ọsẹ yìí á tó bá ra ìdá àzáàrú wọn á tẹ̀ ká wọn mú látara rédíò ìfẹ́ yìí náà dá rédíò mọ̀ dèzì á o nítorí pé máa ń pọ̀ nǹkan ká ni àti záà ni o àti àzáà náà ni o gbogbo ẹ̀ náà wọn broadcast yẹ káàkiri báyìí ẹ bá ní záà àti ṣáà gbogbo ẹ̀ kẹkẹrẹ ṣáà záà bizáì àti ṣáà ní o ti pé tí wọ́n bá fẹ́ wí common and eh, mistake àbí síbẹ̀ náà lẹ́sìn máa ń pè wọ́n sọ pé àtọ́kù àṣàyè àtù yẹn ni pé ó pọ̀ táwọn èèyàn máa ń ṣe mistake yẹn ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ ní ẹ wo bí irú àwọn èèyàn tí wọ́n bá fẹ́ sọ láwọn lè sọ wípé wíp kọ̀ kìnnì kan sọ́dọ̀ ìjà gbọ́n tọ́kọ̀ rẹ̀ sì ni kí wọ́n sọ pé wáf kí ni wọ́n á dì rẹ̀ ha yẹtibu ọkọ àwọn àti wípọ kìnìún báyìí ìrìn àtọ ìṣàyà nínú èdè lábánì omi lè wà ní ọ̀rọ̀ àfihàn náà tọjú àtọ ìṣàyà ìlà àfihàn bọlọbọ tí èzì ẹyẹ ti táwọn yẹn máa ń kọjá lẹni àtọ olùmùsọlì ní sèkè àwọn tó ń kírun wọn lè mọrọ àdáàdì bí kéèyàn máa bí aláàbò agbálẹ ọkọ kan aláàbò agbálẹ. aláàbò àfa àkílẹ̀ ń wọn làwọn ń náà ni fún yín náà ni méjèèjì pọ̀ ni ti irú ilé wọn kọ̀ọ̀kan wà tó ìṣẹ̀ ẹ̀yà nípa kíni aláàbò Allahu akbar ẹni bọ̀rọ̀ bó bí bẹ́ẹ̀ ń sìn so bí mo sáfì lọ ní ipe táwọn ènìyàn bá ra ìdá àdá rúùrù wọn máa tẹ̀ ká wọn sọ̀rọ̀ àwọn di rédíò ilé ìmọ̀ bí rédíò ti di àmútajẹ́rù àbí ẹ̀dígẹ́tì so wọ́n náà fà wá sọ fún ìrẹ́ rúkúta ìmọ̀mọ̀ àdínlá ìsì ó sì ní òjìnà ó tún nílẹ̀ kìlà àwọn eléyìí kéwú dáa sọ àgbàdà tún fúnra wa ni ọ̀nìfà áfàtúlẹ̀ láì fi ìmọ̀ òun náà ní ẹni pé mo tún tún sọ gbogbo wọn tó ọba tí gbìyànjú bó ṣe dà fún àti ọdún ọmọ àbíkọ yẹn ni kó dàbí wọn ò ní sanwó mọ gbogbo àdá lọ sí òun náà èlò wọn máa fún mi à èlò wọn fọ mọ mo ti ẹ kọ́kọ́ níbi tó ti máa lọ fọ lárúbá oríire ní ma mi máa ráyè fọ lárúbá bẹ́ẹ̀ mo ṣe wàhálà títí fi nígbàgbé rẹ torí nu dáadáa tó kọ́ wà bẹ́ẹ̀ bó ti ẹ kọ́kọ́ ti kọ́ yẹn náà kàlá ó ti di tiẹ̀ nìyẹn wà hójìnà tù kí ni jẹ́ hójìnà òun ni wípé à ń tàdọ̀ àhò ìdá àwọn irin náà ha bí ìyẹpẹrẹ ni hójìnà yẹn kọ́ lọ gbé mọ̀ ẹni ní ọ̀lẹ́sọ̀ wà á ń kẹ́dùn wọ́n nẹ́kadà nẹ́kadì dààmú lálàsẹ́ mọ̀ wàhálà mọ̀ wọn lẹ́nu alikẹ́dùn kò wọn lè kó sùn dára yẹn kí ẹ máa parọ́ bí ewu tó yẹ tètè tàbá ní ajúlẹ̀ báyìí bí ọ̀yọ́ báyìí ẹ̀rí wọn látọ̀dọ̀ yẹ ọkùnrin kan wọn lọ́wọ́ látọ̀dọ̀ yẹ kìlìmọ̀ wọn ní ìsà àlẹ́ sọláàbù sọláàbù. فإن الفتنة خير خير من الكفر من لم يريد شر subhanallah ọ̀rọ̀ yóò ti máa bẹ̀rẹ̀ fún ìbánẹ́bí yìí sáà wọn sábẹ́ ọ̀nà ọ̀tọ́ọ̀tù tó di ń sìn kò sì bọ́rọ̀ ṣẹ̀rí àwa gbogbo wa kò bọ́rọ̀ ṣẹ̀rí àwa o. tọ́ba sì ọ̀rọ̀ ṣẹ̀rí àná àdìkọ́ ayélujára ṣáájú gan fọ̀gílẹ́nà lówà ṣẹ̀rí ọ̀nà ṣẹ̀rí àwọn tó lọ ṣáájú wa ti ti adi kí wá ní kí ọba ti ń dọ́ta kù ló làdá níbi sọlọ́mọ́ àìsàn lọ gbogbo àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọgbọ́n ni tí a sàǹfà níbẹ̀ lórí mọ́lì kan lọ pàtẹ́wọ́ ní sọ́ọ̀tù ẹ̀rẹ́ ti gẹ̀ torí gbà tá àtẹ́bí wa ti dé sọ̀tọ̀ lọ àrùsálà yẹn onígbàdàn lọ sọ́ọ̀tù mọ́ bẹ́ẹ̀ bá lọ sọ́ba kú lórí bẹ́ẹ̀ ni ọ̀wọ́ ni ọlọ́run bàbá jùlọ ń gbọ́ sáà ń pè ó ń kí jímọ̀ ń kí wọn ọdún mo tó sòkò padà rẹ̀ nìyẹn. àwọn ẹgbẹ́ mọ̀ bá ń kí wọn ọdún àwọn èèyàn kọjá lọ kọjá bọ̀ tẹ̀lé irú ẹni yẹn ó fi mọ́ wọ̀ ọ̀gbọ́n pa Islam mọ́ àtàdá lọ́mìnira máa kí ìjọ̀dọ̀ ọdún lọ́bọ̀ tí yẹn sì ìfèrí yẹn iná rẹ̀ ó fi rọrùn dáadáa lórí wọn o ṣùgbọ́n ẹ kọ́ gbà kọ̀gbà ẹ ojú òjì ti ọ̀tá nìyẹn. wọ́n ní ẹ̀yin sàlẹ̀ sọ́láàtọ̀ sàlámù àlẹ́ nàbí yìí ná wọ́n ní láti ẹ̀tẹ̀ rọ́ọ̀yì alóbùlọ́à lẹ́lẹ́kẹ́nzìyàn alóòlù má jù sí àrẹ lẹ́dẹ̀ chéèdì góòlù owó yẹmi má jù sí ẹlẹ́dẹ̀ lára ọ̀gá kó sùn ẹlẹ́dẹ̀ lára fainal xinzi yọrọ torí ẹlẹ́dẹ̀ ni láyé sinẹ́ òbí lókolóki ṣe ìhà kò lè fa lóòdù sí kẹ̀kẹ́ kílọ̀rẹ́sì ọgbẹ́ góòlù wọn là tó ọ̀dẹ̀lẹ̀ xẹ́kìmọ̀tà ni wọn là yorí ìlú ha ọgbọ́n ìmọ̀ bẹ́ẹ̀ gbé fẹ́ni tó yẹ pé kò nídìí ẹ̀ fainal xìkìmọ̀tà torí mọ̀ gẹ̀ǹkan lè ti ṣe ọgbọ́n xẹ́yìrù bínà lókolóki ó lóore ju góòlù lọ ìwà mọ́ ń la yorí ìlú ha ẹni tí ọ̀wá dídì irú ọgbọ́n yẹn ṣàrò bínú ìdí ẹ̀ ó burú jẹlẹ́dẹ̀ lọ kí ló máa lọ kó mọ̀ fẹ́ sí òdìdí ẹ̀ ẹ̀rí mùtáfìrí bọ́lọ̀ yìí bọ̀ kájẹ̀lẹ́ àbádọ́gbọ́n kọ́ sókí pé làwọn àfìfàálì wọ́n ní ìsá sọ ṣùgbọ́n òun ò rí wọ́n ní bẹ́ẹ̀ dẹ̀ ni èèyàn máa rí àmì pé àgbélẹ̀rọ ni èèyàn máa rí nínú ẹ̀ abájúlélẹ́yìn tá a fẹ́ kà yìí ẹ̀rí pé wọ́n òun ni wọ́n wí wọn là nẹbi wọn lọ sọ̀rọ̀ yẹn sọlọlá àtàlà nínú àwọn síyáwó ìtẹmúrì sọ nínú àwọn gbólóhùn táàgì wò pé ọ̀rẹ́ ọ̀rọ̀ náà ń bá bọ yìí òun gbólóhùn yórí wa wọn gbẹ gbà wa látọ̀dọ̀ nẹbi sọlọlọ àtàlà ńdọba àjẹni ẹ mọ pé sókè yẹn ọ̀dọ̀ pé látọ̀dọ̀ ànẹbi sọlọlọ àtàlà ṣùgbọ́n sísàlẹ̀ ń sọ pé wọ́n gbẹ gbà wa látọ̀dọ̀ ànẹbi sọlọlọ àtàlà nígbà nẹbi sọ wọ́n dẹ̀rú láàrin àwọn ọmọ Israel lẹ́ni tí ń ṣe ìbánisọ̀rọ̀ fún wọn. ọwọ́ lẹ́yìn ọmọ Israel. ẹ lè wí ọgbọ́n ìmọ̀ ẹ má wí fẹ́ni tí ò ní ìdí rẹ̀ o. ọ̀tẹ́ lè mú ha kí wọ́n má wàá ṣàbòsí fún mọ̀ yẹn. àbí bẹ́ẹ̀ kọ́ kẹ́ ẹ má wàá ṣàbòsí fún mọ̀ yẹn kí lábòsí yẹn ẹ̀yin náà sáà ti pé tùmọ̀ àbúrò lọ òun náà ni wọ́n ní ọ̀ṣẹ́ ìgbé ìrọ̀ ìrìn mọ̀hálì kí yẹn gbé nǹkan síbi tí ọ̀lẹ́nu ẹbí fún ẹni tí ò ní di ọgbọ́n lọ́gbọ́n nígbà tí ò ti ní bùkátà tí ẹ má lọ fẹ́ kọ ọ̀sẹ̀ lè mú ha kẹ máa ṣàbòsí fún mọ̀ kẹ má ṣàbòsí fọgbọ́n. tó àbòsí náà méjèèjì ẹ sì má tún ṣe kí ni ẹ má kọ ìmọ̀ ọgbọ́n ẹ má kọ fáwọn ẹni tó ní ìdí ẹ̀ ọ̀sẹ̀ lè mú kẹ máa fa àwọn náà àwọn tó ní ìdí kéwì ẹlẹ́ẹ̀kọ́ wọn ẹni tí ọ̀ apákan àwọn olùmọ̀ wọ́n ti fi léyìí wọ́n ti fi kọrin ewì tí ò ní bẹ́ẹ̀ bẹ́nu tí ò ní lónú ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ wọ́n ní mọ́kànnì alẹ́ hikmata mi ahliha fi nàfìlà ọ̀gbọ́ọ̀lìmọ̀ àwọn àdọ̀ alẹ́ hikmata mi wọ́n ń أصبح في الحكم لها دائما لا خير في المرء إذا ما قدا لا طالب للعلم لا عالما أيوه يا أبو أصبح في له أو ما عن شيء وتبين غيره أصبح المؤمن هذا شيئا لا خير في المريض إذا ما غدا لا طالب للعلم لا عالم ó ní mọ́mọ́ náà lè ṣe ìgbọ́n tàbí ní àléhà ẹnì yóò tó bá kọ ìmọ̀ ọgbọ́n ó kọ̀ ọ́ fáwọn tó ní ìdẹ̀kùn fún wọn asùbáhà fi tẹ́sí láhùn gọ́ọ̀lì mọ̀ àà ẹni yẹn ti sàbòsí fáwọn èèyàn pẹ̀lú gbòòsì àwọn owó àtọ̀ àlẹ́ kẹ́kì mọ́tà sí gọ́ìlì ìdìbò. ẹgbẹ́ ti ti ẹ̀kọ́ ọgbọ́n ìmọ̀ ọlọ́gbé fáwọn tí wọn ò ní díẹ̀ asùbáhà fi lè kókó bí àhá gọ́ọ̀lì mọ́ àti gọ́ọ̀lì mọ́ àti gọ́ọ̀lì mọ́ kékeré ajásí bí ọgbọ́n yẹn gẹ́gẹ́ ńkọ ọ́sàbò sí fọ́gbọ́n gẹ́gẹ́ alára. láàka irọ́ ilé parí ní ìdá mọ́ngọ́dà kò súre láàárọ̀ ọmọdìyẹ kan tó bá jáde pọ̀ ọmọdìyẹ yẹn ó jí láàárọ̀ kò jí ní láàtọ̀ lẹ́la lẹ́la ẹ̀lẹ́ la àlè náà ó jí láàárọ̀ báyìí ọ̀wá bọ̀ kèéfì sọ̀lùmọ̀ ó ń tọ̀ tó kọ́ àtúntò lẹ́yìn ká máa kí nǹkan díẹ̀ díẹ̀ kọ́lọ̀ ń kójọ lọ. látọ̀dà bí sàáyìn. a ti sọ yẹn sáájú wọn dábàá lọ wo four fifty five akẹ́ níbẹ̀ bíbí ẹ máa ṣe àtúnyẹ̀wò hadith torí hadith máa ń ti hadith jáde tọ́wọ́ bá ti ń wíkẹ́ báyìí oṣù márùn-ún tí òbí fi ilé ìdẹ́gbà tó jẹ́ oṣù márùn-ún. nínú àwọn àṣà ròmíì. هندو دي قاتل سوزاج ساج ها قولي إذا لا تد يزيد بن أبي زياد لا تد عبد الرحمن بن أبي ليلى قل إن الحديث الله أحا أبي قاتل صلوا إليه أزاجو كما لو رفوا أو دور مالي أتضطع wọ́n ní ìdá ẹ̀yà alḥadith yíyé hadith yíyí hadith mọ̀záàkàrọ̀ tó wò wọ́n ní ká máa ṣàtúnyẹ̀wò rẹ̀ wọ́n tá a ti kọ́ ká tó máa tún yẹ̀wò ká máa rí fáìsẹ̀ ká máa tún tọ̀ ọ̀sẹ̀ náà kí àrùn torí bẹ́ẹ̀ máa tọ́ o wọ́n ní abdullahi ibùdó ṣẹ̀dáàdì wa sọ fún àfa yẹn pé ah yẹrẹ fámùkàlá ọlọ́run tó bá ń tẹ̀ ọ́ mélòó mélòó hadith àhẹ́yẹ́ tó ti jí o ti ti jí pẹ̀lú àtúnyẹ̀wò tí kábíyèsí ọba àtúnyẹ̀wò. bákan náà nínú àwọn àtẹ́rù mi látọ̀dọ̀ kẹ̀kẹ́ rọ àdúrà mi wọ́n ló dẹ̀ sọ́ba ìgbé. ولا تحدث بالحكمة عند الفقهاء فيكذبوه فلا تحدثوا بباقي إلا سكنان سبحانه تو ايه ابا كثير بن مره الحجرمي قال ان عليك في علمك حقا ìmọ̀ràn bí yẹn ó sì lẹ́tọ̀ọ́ tó fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ bó o ti dímọ̀ àti o ti díwọ̀ lọ. yẹn ni pé nínú akọ́n àlẹ́yìnká ní èlìmíkà kí sùnmọ́ kí sùnmọ́ yẹn ní bẹ́ẹ̀ lẹ́yìn lẹ́yìn dádájú ẹ tọkàn pàtó bẹ lọ́rùn rẹ níbi ìmọ̀ kankan kó níyẹn ẹlòmíràn ni a ah, òun máa wọ òun bẹ́ẹ̀ ni o onímọ̀ báyìí kan ti kẹjẹgbẹ ní ni ìwọ wà lọ́rùn ẹ. bó ti já sí pé kámọ anna alayka fi malika haqqa bó já sí pé tọkàn pàtó dẹ̀ ti wà lọ́rùn ẹ níbi dúkìá tó ní èyí náà sábà zaka àbẹ̀ kọ́ nígbà tọrọ wa ti rí bẹ́ẹ̀ ẹ̀tọ́ ti mọ̀ yẹn láàbù hàdì bìlì ìlmọ wọn yọrọ àhẹ má wí mímọ̀ má fi mọ̀ bá sọ̀rọ̀ ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí i mọtẹjàlì ọmọ apàdà di aláìmọ̀ kan ọmọ apàdà la aláìmọ̀ wọn là sẹkùnà ilẹ ìlmọ àhìlẹrú pọtẹ ẹsẹ àwọn tó dẹ̀ ní bímọ má kọ mímọ̀ fún ọ láti kọ́ wọn ìyẹn ni pé kọ́ wọn má kọ̀ fún ọ ìmọ̀ tí wọ́n ní àwọn tó ní ìdí sọdẹ àtàm kọ́ máa wá jẹ lẹ́sẹ̀ tó bá yẹ kọ́ lọ́ọ́ fọ̀ fún ọ. wọ́lá tó hajj bíl hekima bí ẹ̀ńdà sọ́fà ha àwọn akọ̀dà má fi hekima bá wọn sọ̀rọ̀ má fi mọ̀ bá wọn sọ̀rọ̀ àwọn onídàá lọ bá kiri omi wọ́n bá sí pèlè mi àyà ló ti ka. wọ́n sọ̀rọ̀ Yorùbá náà fún un àbáwọ̀ kíni àwọn kẹfìrí tí wọ́n bẹ̀rù kéwì yẹn àgbà wọ́n ń katira àwa wíńdà ọ̀dà ti kéwì bẹ̀rù àbá ẹ̀sìdé wa àbá ẹ̀sìn kẹ́sì ẹ̀ má ṣe pélé wa rólógùn wọ́n pè yìí ọ̀pọ̀lẹ́ ti pa yẹn torí bẹ́ẹ̀ má fi hẹ́jìmọ̀ ìmọ̀ tó má fi bá sọ̀rọ̀ ìdàgbàsọ̀fà àpọ̀dá ní o sọmọ kẹ́ bí ìbá sàkọ̀dà kódà kọ́ bá ti wúlé sọ́ọ̀fù náà tó lọ sí ojú ìjà ọlọ́run méjì sọlọ́lọ́ àdúrà ó sì kàrí sùn àdé bí. ṣùgbọ́n akọ̀dà ẹ̀yin náà sábẹ́ tí wọ́n bá pè ní sùfàhà akọ̀dà bẹ́ẹ̀ pé làákàyè rẹ̀ ò kò ṣe díẹ̀ ló kú kó súnmọ́ wèrè lọ́rọ̀ bọ́ bí èsì ọyọ̀ kẹsì tí wọ́n máa fi ẹ̀ ولا تحدث بالباطل عند الحكماء má sì sọ ìbàjẹ́ lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ọ̀yẹ́ kúkútù òní wọ́n máa la ìdí ẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ọwọ́ tó lọ parọ́ lọ́dọ̀ wọn bí àti òsì kẹ̀kẹ́ lára kiri ẹ̀sìn wojú náà máa fi wù irọ́ ní pa yìí. wọ́n lè kọ́ lónà ẹ̀rọ kásàwé lásán tí kò ń tó làwọn. máa tó lò sọ sí yàmi àyè wọlá kárọ̀tì. لكنه أحمد الأشياء عاقبة عندي وأيسره من منطق شكسي àǹtọ̀rọ̀ lìbàzà fi máa láìsà yá rí gbogbo àmọ́ntòrò dúró báyìí nílẹ̀ ọ̀mù yìí nílẹ̀ ọ̀gọ́lábì. wọ́n ti wọ́n sọ báyìí pé àrí ọgbẹ́ ọ̀ń dákẹ́ bíbọ̀ kó lè tó la fún mọ wá dá ọlọ́run pé mọ́ tún lò sọ́hún síyà mílẹ̀ ayé ìmọ̀ adákẹ́ pípọ̀ mi ti gùn yẹn kì í ṣe mílẹ̀ ayé nítorí kíkọ́ lẹ̀ àìlè sọ̀rọ̀ bọ̀ láàkàrà sí àbí mo jẹ́wẹ́ mo ya olùkálẹ̀ olùdí ọ̀gbọ́n ní òwì kìí ṣe bẹ́ẹ̀ o. النار عاجلة عندي وأيسره من wọ́n tún ṣùgbọ́n làákínnáwó ahmadu lẹ́ àṣeyáyé àgbébàtà àmọ́ ìkànnì ẹlẹ́yìn dúdú gbogbo kan ìgbẹ́yìn ni ó ń dín lọ́dọ̀ tèmi wà áìsàrù wo òun náà ló ti fi rọrùn jù mí mọ́ sí mi ṣèkìsì ju ọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lọ sí kẹ́ máa wí kó tòwóró sí ní ìdíyẹn. ليس لها مثله أم أنتم نزول بين wọ́n ní àánsọ̀rọ̀ àlìbáṣà àlìbáṣà yẹn ni pé fífẹ́ aṣọ aṣọ olówó iyebíye ṣé máa máa mọ ká ṣé máa láìsà yà àárín gbogbo lọ́dọ̀ ẹni bí ọmọ bí kẹ́ ẹ wẹ́wù pàjá ẹ̀ wọ́n ló tó fẹ́ ajá lọ́kọ̀ọ́ tọ́wọ́ wọ gáwọn kí lọ́ọ́ kájá tóbi ọmọ yàgbé ara àbí yọ fún yẹn yọ sọ fún ìyàwó rẹ̀ lọ́fẹ́ lé yẹn ìdí mo fẹ́ yàgbé o àwọn àrùntòrò tó rọ àbí máa máa tẹ àlúlú góòlù ká fáínàlì òye mélgàlà àwọn afọ́jú ikọ̀ góòlù fún ọ afọ́jú tó wà ló bọ́bá wà lójú ọmọ rẹ̀ nǹkan kí lọ́mọ kí lọ́mọ jùmọ̀ ti jẹ́ góòlù nínú hadithi mi tuntun lẹ tí wọn lọ gbé bá tẹbi sallallahu alaihi wasallam ṣùgbọn lẹ kọdà dọ̀ọ́yìn fi ké jáde oníwádìí ọ̀lẹ́ ẹ̀. ẹni tó gbé mọ̀ síbi tí ẹ kàn lẹ́nu wọn dàbí ẹni tó gbé alẹ́ olówó olówó yẹbi àti góòlù tó gbé sọ́run ẹlẹ́dẹ̀ẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ táwọn olùmọ̀sọ ń pa rẹ̀ gbádùn kálọ̀ fi ti àtẹ́bí la sọ pé kò sí kí ni ọ̀gbádùn sallallahu alaihi wasallam. wọ́n ní sọ́ọ̀lì gbọ́dọ̀ àbẹ̀lẹ̀ kótó wọ́n ló dẹ̀ tó ti sọ̀rọ̀ tó da nínú ọ̀rọ̀ tó jọba yìí wọ́n fẹ́ gbà wá rẹ̀ lè sáàdì sẹ́ńtọ́ ń pè ní sáàdì. wọ́n ní wàyí dà hàmẹ́ntà ilà sẹ́fì hẹ́rùfẹ́ kìmọ̀tà ọ̀làkọ̀dé hàmẹ́ntà tàbí dọ̀ فإذا عملت فإذا عملت إلى فإذا عملت جلال جلال جلال لا تنفق إذا حملت إلى تقييد حكمة فضل يوم ما قدع ومقول تدام دي tí ọmọ tó mọ bá a bá a kàn yẹn ẹ̀rí àwa lọ sí ọgbọ́n ìmọ̀lá ńlá bá ń sọ lọ gbé bá a bọ́lá bọ́lá hamilton ní lọ́ọ́ àjà ẹrù ńlá tó wọ́n bẹ́ẹ̀ òun ló ti lọ gbé kalẹ̀ yẹn tó lè pé àtúnlé náà kí ni wọ́n láǹfààní owó tà lé náà. wọ́n ti tẹ́tì kẹfà sọ pé dájọ́ apá kan ọ̀kà náà. Thank bẹ́ẹ̀ni àwọn àti máa ah, tẹ wá ní ah, ẹ̀sìn ọba kan ní máa jẹni tó ní ìjẹ. a rí nínú àwọn ọ̀jọ̀gbọ́n sí mẹ́nu bá náà ti kà mí báyìí náà. ibi ààrẹ ló bíi tí wọ́n máa hadith bá ọmọ kéékèèké sọ̀rọ̀ tẹ̀lé màá lọ káàdì ìgbọ̀n wẹ̀rẹ̀. wà á là àtàwọn ẹ̀. bẹ́ẹ̀ àwọn ẹni yìí tó dábì fèsì fún ọdọ bá béèrè ló béèrè yẹn ni ké ẹnìyẹ mọ fàáìlà dání ká mọ fàáìlà tabari àwọn olùmọ̀ tó ṣe bẹ́ẹ̀ ó ṣe é ní aláya ń ta wọn fi má gbàgbé rẹ lásán ìdè tó gbèrò pé ìdè wà sí fáwọn dìdìrì láéláé láéláé afáwọn àgbẹ̀ṣ wọn ti sùn àyìnlẹ̀ gbọdọ̀ lọ́jà wọn ni a máa ṣe bẹ́ẹ̀ lára ọ̀yà haditha wọ́n ní sẹ́rí wọ́n máa fún àwọn ọmọ kéékèèké tó wà lé kí wọ́n alámkálá lé ké wulé yóò kó wọn jọ tọ́ba ni wọ́n á kó wọn jọ yóò hadithu fi yóò máa kí hadithu fún wọn ìsì bẹ́ẹ̀ lè ala yà ń sa haditha fún ẹ̀gbọ́n náà lè ká àwọn ọmọ wẹ̀rẹ̀ jọ kó máa fún wọn láti kó má gbàgbé ni ọ̀túnmọ̀ fáwọn àpọ̀dà ní kọ́ńkéwù tó ń fèsì ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹlẹ́gbọ́n bá díje ní sáwọn ọmọ yìí wá díje bẹ́ẹ̀ ni ẹ máa ta fún ọ òfin bá gbàgbé ẹ. bákan náà àtọ àlùkòrò àṣàrí ọlọ́run ẹ̀sọ́ báyìí pé. wọ́n ní àfàwọ̀ àtọ àlùkòrò àṣàrí òun náà lè bí ọba rẹ̀ nìkankan tí ọkọ̀ ń gbé wọ́n ẹ̀rí àtàlùmọ̀tàkì fàhádàtàbò yóò sì kọ́ wọn ní hadith òun tó fi ṣe bẹ́ẹ̀ náà wọn aláì dídì ẹ̀mí rẹ̀ òdí títí kí ó dára òun tó fi ṣe bẹ́ẹ̀ ìlú ìlú fi dárí kálífù òun bẹ́ẹ̀ fi há kéwù yẹn dáadáa ni níparí òun náà ni Khalid ibn Yazid ibn Muawiya wọ́n ní tóun ní ọba rẹ̀ ní kankan. وهو القمص يقول كرروه لئلا يثبت لكل وجه لكل وجه لا يشفع من ذلك. طب níparí wọn ní Khalid Yazid pẹ̀lú Muawiya wọn ní lóun ní ọba rẹ nìkan tí ó ká dídì á sì kó àwọn jàwárí rẹ lọ àwọn ẹrú lóbìnrin ẹ rí yọọ máa kó wọn ní hadith yẹn yọwọ àtọ fí mo kọ yín pé lọsùnmẹ lọhùn mi hà ẹ lẹkọọ sí kí n máa kọ yín láti ìsìn kẹkẹ kí lẹ mọ sí wí. wọn ní kódà bá gbà lérò rẹ láti há kéwù yẹn wọn ní kódà wọn máa ń hé ti tẹkẹrẹ rà kárì kéèyàn máa rí bí ti kárì wọn ní tùpá pàkẹ wọn ní alùpàmọ òun sọ pé kárìrì ọmọ àdìgbò yọ parun wọlé kó lẹ́nu wẹ́ẹ̀dì gbogbo ẹ̀ náà ló lójú pẹ̀lẹ́ rẹ̀ láàyò pa tá a lè gidi rẹ̀ dànù. kò lásàtò kọ́ o nínú kẹta kọ́ nínú òdìdí báàbù yìí kó ti dàbí pọ́pọ̀ yẹn ọlọ́run ti bá a ké kúrú ní pé kájọ́ lọ yọ wápé láì fi mọ̀ ó ní àtẹ̀lẹ́ yà ó ń ké ọ̀padà pàdé òun náà ló ti lè tún pápọ̀ ṣùgbọ́n tó lè parẹ́ ó lè ráàlì ká máa lọ ní kó ẹni tó ti rí pé kò ní ìdí orílẹ̀ ká sàkéjì rẹ̀ àyàfi tá a bá gbèrò àti fi hàǹkẹ́ níyẹn ti mọ̀ tẹ́lẹ̀ ìyẹn ló kù níbi ìlàjò á fi àyè ìbéèrè lẹ́nu. ṣùgbọ́n àtọ́lé nígbà tí a ń sọ nípa àwọn ọba ọ̀kan náà àwọn ikọ̀ àrùn tó wà ní ìròyìn nípa akásárù kan bí wọ́n ti wí náà lórí nípa yìí pé mùsùlùmí méjì òun náà ní kárí ọ̀hún òun nàbí ilá ìsìlẹ̀mán àìsàn àtọ̀sálàm àti kárí ọ̀hún ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀mọ́ì tó fi ń sìn tọ́ káàkiri méjì òun ní nàmúrù tó fi ń sìn àti kárí ọ̀hún ìbọn ntọ́kẹ̀dé ká fún wa náà ni pé tí wọ́n bá fẹ́ ṣe tààrí fún nàbí láì Sulaiman alayhi salatu wa salamu ala nabiyyina wọ́n máa sọ pé alimẹ́líkù ibùdó limẹ́líkù ṣùgbọ́n bá jọ bá lọ nàbí láì Sulaiman alayhi salatu wa salamu pàpà á ti lọ tọ́pìkì tá a wà lórí ẹ̀ wọ́n ní pé ọba tó yẹ pé gbà táwọn fi jọba o bí ni fẹ́ mọ̀ wọ́n kéré rọ̀bọ́dé ọba náà lòun ní ọlọ́wọ́ jẹ ṣùgbọ́n ìtẹ̀sẹ̀ ẹsẹ̀ òkú ti nàmúrò àti mọ̀tánàfẹ̀ sẹ́wọ̀n ká káwí díẹ̀ bẹ́ẹ̀ sẹ́wọ̀n yìí pé nàbí láì sùlẹ̀mọ́nù àyẹ̀sọ̀lá àtọ̀sọ̀lá ojoogun bàbẹ́ wọ́n ní wọ́n máa túbọ̀ rẹ̀ àlejò mọ̀sọ̀lá àtọ̀sọ̀lá pé lòun ò wáyé ṣùgbọ́n tọba náà rinlẹ̀ nítorí pé gbàgbọ́ padà ní pé tọ́lú ti نبي الله طالوت عليه الصلاة والسلام في ولا صد صد فيفا تلون بعد ذيك ما وينه نبي الله داود ده سوى الله اليوم أبدا أبدا يوما ni wọn fi máa ń ké sulaiman wí pé alimọlẹkù ìbọn alimọlẹkù ọba ìsìn ọmọ ọba ṣùgbọ́n ìjọba àti wọ̀nyẹn náà tó fi tẹ́lẹ̀ lílẹ̀ òun ní jẹ́ àjogúnbá níbi tó ń pè ní baitul maqdis èyí tó ń pè ní bòkúta nẹ́sìrì yẹn tó ń jẹ́ káfíìn ọba lòun jẹ́ níbi tó pè ní Babylon láwọn apákan nílẹ̀ Iraq tòyí wá ń gbalẹ̀ fúnlẹ̀ káàkiri gbalẹ̀ fúnlẹ̀ káàkiri ọlọ́dà moscow ó sì bó ti lóun ó sì ń bẹ́ẹ̀. wọ́n ju wọ́lẹ̀ ọwọ́ adó wa sí kòtò tó ti pé àrùn ọmọdé ọmọ mi láì dà ó jù lọ́wọ́ àmẹ́ ẹ̀mí ni pé fún ọmọ àyẹ̀ ti pẹ́ ọlọ síbẹ̀ yẹn náà ìgbà tó ni pé yìí kó bọ̀ yìí ga ti ìgbà nígbà tí gbogbo sanẹ ti rò lọ́nà tó kí ló dé yìí máa máa máa wọn sọdí ẹsẹ àrọmọdọmọdọ àwòdì ẹ padà pa alẹ sọlá tó sọlá gbogbo sanẹ ti wà padà padà wá pẹ̀lú àwọn ọmọ ogun tí wọ́n kọ̀ dídá ni wọ́n á jẹ àwọn ológun ọpa kíkà sí wọn la àwọn tó kú lẹ́rù àkọọ́lẹ̀ sọ pé tó bí ninety tó kú lẹ́rù nínú wọn ni òun lérò wà ni wọn ni òbí rù wá èyí tí àwọn onímọ̀ ìwé ni wọ́n ń pè ní ìbílẹ̀ kékeré sòwò tó bá jẹ́ kí ìfẹsẹ̀ ìjọba tẹ òun gbalẹ̀ ló kékeré nínú àwọn sẹ́kísẹ́ tó ṣe ó súnmọ́ tọ́rọ̀ wọ́n ká àwọn omi lẹ́rú wọ́n pa àwọn àgbàlagbà àwọn ọmọ kéèké tó wọ́n ká àwọn náà lẹ́rú. tó ẹ wá rí zolkọ́nẹ́ẹ̀n ẹnìkan fẹ́ẹ́ ti jọba lọ́dọ̀ tiwọn náà nígbà yẹn sọ̀rọ̀ alábòsí ìlẹ́gùn títí gba àkàkọ́lẹ̀. sọ̀rọ̀ kan lẹ́nu sì rí ká aburú lẹ́nu yìí ń bá kìyì ó sì ti lála àwọn tó jọ lójú rẹ̀ pé ọ̀padà ní kápá lórí ilẹ̀ ọ̀rọ̀ aláyẹ ọba yẹn tó síbà mi kó tó padà di yí pé lùkọ́dé ni sọ fún wọn ní sọ ìsàkọ́lẹ̀ tí wọ́n sọ pé àwọn ẹ̀pà ọ̀dùn kó tẹ́lẹ̀ pé wọ́n fèsì ara wọn ni wọ́n fẹ́ yẹrẹ òní pé ìjọba àtẹnẹ wa padà wà á lélẹ̀ ibùyọ àti ìbùwọ̀ gbogbo rẹ̀ lọ́wọ́ náà ni. alẹ́ nìkẹ́ni onídàmúrú òdẹ́lẹ̀ yìí náà máa ń kà ní alámúkálà lẹ́lẹ́ bí hájà ìbára yìí mọ̀ fìrọ́ ìyẹn náà gẹ́gẹ́ báwọn olùkọ́ ti sọ sọfọlọ́ wọn bá lè fẹ́ láti ọ̀sán alẹ́ fẹ́rẹ́ sọ̀tùmọ́ àwọn yẹn náà ọba ni wọ́n mú ọ̀kẹ́ tó kí wọ́n ti fi hadith wà fún ọ ìṣèhádùn àwọn olùmọ̀ náà lórí pé ìtẹ̀sí kọ̀ọ̀hánì sọ pé ọba àwọn ènìyàn ti kiri ọkọ̀ kẹ́ẹ̀dù àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ni mùsùlùmí méjì lórí ẹ̀sìn láti tó bá lọ tẹ̀síìrì ìtọ́ba ni lẹ́yìn ẹ̀rẹ́ mùsùlùmí méjì káàdì mùsùlùmí méjì yẹn òun náà ní kí nàbí ilá ìsúláìmán alẹ́sọ̀lọ́tọ̀ sọlá àti dáníọ̀ àdùgbò kọ̀ọ̀bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ méjì ẹ̀múrò àti dáníọ̀ òkúta dáńtẹ̀ tó wọn sì sọ pé ẹlẹ́ẹ̀karùn lè lè wọ́n jẹ́ alimami máa hàdí ẹbí tó bá yà mú hàdí ti wá o asáwù náà ni sọ́dọ̀ àwọn fi ọ̀rọ̀ ní ìdílé sẹ́nà wọ́n fẹ́ náà káfíẹ̀ sẹ́gbẹ́fà lórí ojú. Wa alaikum salaam.

torí pé ìforí kalẹ̀ gẹ́gẹ́ bí kẹrì àtúntò fún wa ẹ̀ kọ́kọ́ lálàyé kí ló ń pè ní sùdù àbí kọ́ lálàyé kí lóò ànábì sọ́lọ́ àtàlà ń sọ òmìnirú àti àtúndà àlá sábì àti àhàzómi fẹ́ẹ̀ni ẹ̀ náà sì lè fìdí ẹ̀ múlẹ̀ rẹ̀ orí bí mi ké yọ̀ ọ́ ké yọ̀ wò yẹn sí gan ọ̀ ké yọ̀ wò yẹn sí èrò tí máa ń pọ̀ sí pẹ́ máa mọ́rú ilé ìyẹn gan náà ni ètò tí àwọn ará sọ̀rọ̀dí àmà ń fi kọ́lọ́kọ́ bá ti sọ àyè pẹ̀lú wọn ní fẹ́ẹ́ kérò pọ̀ níbi pé irú kẹta wíyàn ìháwù máa ṣẹlẹ̀ níbi pé àyẹ̀sán yẹn ti lọ àlàyé sáà wọ́n yẹn tó tó àtẹ̀wò yóò di ní ẹsẹ̀ ní ẹtúnṣe adótẹ̀síwájú tó wá ní ìpara náà. mo rí ọ̀rọ̀ kan ní wọ́n á sọ pé tí ẹ̀yà bá bẹ̀rẹ̀ sí òní àbò tó wà níbẹ̀ ẹ̀ sí wọ́n pé ìdúró ìyẹn kò lè rí sí dáadáa pé ó ń kó orin ọ̀dọ̀ sí òní ọ̀dọ̀ jù lórí ẹ mọ̀ pé náà mo fi ń ṣàlàyé pé àfáàjì lọ nígbà tí nẹ́ẹ̀sù bá ti wá ife òbí rùtù yẹn ta ló àmọ́ra rẹ̀ látàwọn àtọ̀tà àkọlá ọdíkà ìbíyà tọ́ tí ọba ti wáyé bẹ́ẹ̀ ọjà ti gbéyàwó ní ìtìtọ́ a ìyá àti ẹ̀ ṣàtìyà ènìyàn. mọ́sálà ńlá ọ̀kadà ìsádùmọ̀rí zọ́nù. ولا يستطيع أن أن يسجد على سبعة أعظم لا معظم هل هو مريض في هذه الحالة؟ يعني كان يقوى كان كده ما عليه يعني وعدي يقوم على الأرض في كيف كيف بين الناس كده كنت ساجدا هل هذا هو مريض؟ ليس مريض حياته ما جاء بالتهاب يعني يعتبر مرضا yóò ti di dike yẹn gbọ́rọ̀ àwọn ẹni tó ń jà fàlà lórí ẹ̀kọ́ tó di pé ọlọ́ọ̀sọ pé yẹn náà ti tó ó dúró kí ẹ lè fi ṣe àjìdá rẹ ọlọ́wà rẹ. àyàfi wọ́n máa fi ìnira mú yẹn. ìyẹn náà ti kó sínú ẹ̀ náà lákẹ́rẹ́ lákẹ́rẹ́ tó ti mẹ́wọ̀n ní ibi tá a di ọmọ náà nìyẹn lórí náà ó dẹ̀ lẹ́kẹ́ náà. Thank you. ẹ̀hún lè mú sọ ẹ mọ̀ pé ẹ̀kọ́ já láàrin ẹ̀sìn lè ní ìdílé àìsàn ní mọ́rí èsì hábù ní ọmọdé hárọ́ lápẹẹrẹ ni o yóò á máa ṣe sájúdà lórí ẹ lórí ó ní ìdíkẹ́ yẹn gbọ́rọ̀ àwọn ọ̀dọ́jà apáńlá lórí ẹ lórí pé wọ́n sọ pé àlejò náà. Àlejò méjì. Olha que ọ̀rọ̀ àwọn olùkọ́ wà bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ tẹ̀mí náà ọ̀rọ̀ ìrọ̀ kankan ọ̀rọ̀ káwọn ilẹ̀ kan bẹ́ẹ̀ sẹ́yìn máa gbé bíléèdì lọ́dọ̀ ẹgbẹ́ tí wọ́n wà báyìí ọjọ́ ìjọba lójú òkú láàṣà kìí ṣe òun kìí ṣe méjì ni ọba àti ẹ̀kọ́ tó kojú omi nílá agolé irú tíra tí a fa àpẹyà àrùkọ àtọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wọ́n máa mọ́ràn wá pé ìrẹ̀lẹ̀ kẹ́rọ̀ níbi nǹkan àti sinamila òbí ìbá wà ló kọ̀ndíṣàn yìí ṣùgbọ́n àdéhùn sinamila wà dáadáa ìgbèbí tí kẹ̀lẹ́ máa dojú balẹ̀ yọ̀ kó dojú kọ̀ gbẹ́lẹ́ yẹn gan ó lè di kájẹ́ ọ̀rọ̀ àwọn afáwà lórí ẹ̀ ṣé èèyàn fi yẹ̀wò ìdíbi kẹwò nígbẹ yóò sọ àkókò irun yẹn sọ̀rọ̀ báyìí pé ká bá ti tó di ìlú àwọn ìdá lè fi jáàmù rẹ̀ wá lásìkò gbèdéke ibi tá a sọ kalẹ̀ sí tí ọba ti wá sí. wọ́n wá ọ̀rọ̀ àwọn olùmọ̀ wà lórí ẹ̀dá wọ́n pa ọ̀rọ̀ fọlá pé ìyá lè fi náà kó sí omi nínú nǹkan irọ́ kàkà láì pé èèyàn ní ní ìjà èyí tí ó mọ ọjọ́ tí ó fi máa wá lọ olè òbí kan á padà sí ibi pé lọ irú nǹkan lè ṣe tó dẹ́bí làrá lè ṣe níbẹ̀ yẹn lọ pẹ̀lú bí kan tó ṣe ṣe ṣe. àwọn aláàbí lọ ìsáàbọ̀ àbọ̀ láti fi náà lọ fún ọ̀hún nìkan lóyún ìgbà àti ṣùgbọ́n irú wa ká mú ọ̀rọ̀ àwọn afáwà wa lórí ẹ̀sìn. bóyá lẹ́yìn sọ̀hálì rẹ̀ ká tó ẹgbẹ́ mẹ́fà tó ń rí kíkọ́ mọ̀lẹ́kí àti ẹni tó bá jẹ́ ní sàfàrí ya yẹ̀kìdí ha sàfàrí ya yóò fẹ́ ní sẹ́pá ní àjọlẹ̀ ní lọ́wọ́ ti jẹ́ àpájọ ẹgbẹ́ gbé a máa ti kọ́sù bẹ́ẹ̀ yóò fẹ́ kọ́sù bẹ́ẹ̀ ní ìjọba yìí rọ̀bọ̀ díẹ̀ sọ wọ́n ìdí ha ti dẹ̀ tó bá rí ẹ يدلك الله تعالى أعلى أعلى سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت